wọn ní àìsí bẹẹ la bá wọn dá sí lórí ọrọ ọgbẹni muideen àti pásítọ àgbàlá gabriel ọrọ yẹn ti ń jà ròrò láti bí ọjọ mélòó kan bet akọ̀wé ni wípé kọ́ọ̀bù tó fẹ́ yanjú ẹ̀ ṣe rí nǹkan tí ò yá àwọ̀ ẹ̀dá ẹ̀dá sọ pé nǹkan tó yé ọlọ́run nǹkan tó jẹ́ wàrà ìyá ọlọ́tọ̀ gbẹ́tàn pé ogun tó pamọ́ pátá tí ò yẹ́dà kedere ni lójú ọlọ́run tẹ́lẹ̀ bá sọ wípé òun fẹ́ dá ẹjọ́ tó wà nílẹ̀ yìí àfàìmọ̀ kí irú ẹni bẹ́ẹ̀ kó má jẹ̀bi ọlọ́run àwọn kan dúró wípé àgbàlá Gabriel pé aláàánú ló jẹ́ sí ọ̀gbẹ́ni Muyideen pé Muyideen jẹ́ wọ́n dẹ̀ tàjẹ̀ pé aláìmoore aláìmoore aláìmoore aláìmoore mo dẹ̀ fi ọ̀dọ́ sọ pé bẹ́ẹ̀ ni aláìmoore lòun bẹ́ẹ̀ tó ń forúkọ orúkọ òun ni pé òun gbà pé aláìmoore lòun àwọn sọ pé àwọn fẹ́ yan Muyideen jẹ ní pé kàtàkì fún Muyideen ọ̀dà ó dẹ́ káàtó something like that so later náà àgbà gébẹ̀rẹ̀ náà agbópọ̀ wọn jáde wọn apologize lórí bóyá sọ̀rọ̀ nínú àwọn àbí olóró ti kọ́ láti fẹ́ lọ láìka tí mo lọ sí gbogbo àyẹ̀kọ́ àti bí àwọn èèyàn bá ń repeat nǹkan repetition of ọ̀dà lọ́dà bí nǹkan nìyẹn jẹ́ but ohun tí mo fẹ kó yé gbogbo wa ni wípé àti pásítọ àgbàlá gabriel àti ọgbẹni muyideen àwọn méjèèjì jọ síra wọn lóore ni àwọn méjèèjì kí ni wọn jọ síra wọn lóore ọ̀tọ̀ ni kádàrá ọ̀tọ̀ ni sábàbí kádàrá ẹ̀dá ó ti dúró bẹ́ẹ̀ dáhùn sí ìrìn àjò ẹ̀ ó ti wà ó fi jẹ́ wípé àwọn olùfọwọ́sọ wípé kádàrá ò ní ríkẹ̀ sábàbí ni ó ríkẹ̀ kádàrá ò ní jẹ̀yà sábàbí ni ó jẹ̀yà táìmù tí pásítọ àgbàlá gabriel tó rí ọ̀gbẹ́ni muyideen tó interview ẹ tí wọn help wọn yẹn bí ilé ṣe di bó ṣe kọ́lé ṣe gbogbo ẹ̀ ó sọ ní kádàrá ọ̀gbẹ́ni muyideen wí pé ní yíyẹ yẹn o á kọ́lé bí pásítọ àgbàlá gabriel ò bá rí i ọlọ́run mọ bí ó ṣe ṣe tí ó gbẹ̀lú mi dìde tí ó kọ̀ fún un àmọ́ torí pé ọ̀nà ọba ó fẹ́ fi Pastor Abdullah Gabriel sí kíni ṣe sábà bíire ló fi lo Pastor Abdullah Gabriel láti kíni láti jẹ́ kó kíni pé ìpàṣẹ wọn ni ilé yẹn fi jẹ́ ní kíkọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀gbẹ́ni Muyideen náà òun náà jẹ́ sábà bí ire fún Pastor Abdullah ó lè mọ ìyàwó ẹ̀dá àmọ́ yóò yé Abdullah Gabriel fún àwọn ìgbẹ́tọ̀ pé hmm, àwọn náà máa rí positive impact nígbà tí wọ́n pàdé ọ̀gbẹ́ni Muyideen tí wọ́n tàbí àwọn náà rí positive àwọn náà bí àwọn gbọ́n ṣe lè sọ àwọn náà mọ̀ pé hmm, àwọn rí positive impact lára àwọn kankan nínú ìgbésí ayé wọn àbí ní ìgbà táwọn sáà pàdé ṣá. ṣe rí bọ́nà bá ti dún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíràn bá dáa wípé tí gbogbo bá ṣẹlẹ̀ bí àkọ́kọ́ máa wà àbí nǹkan á dúró á faradà yóò ṣe gbogbo ẹ̀ pẹ̀lú bàtọ́ jẹ́ wípé àdánidá wípé kó ló sábẹ́ èèyàn ẹ bá kó sábẹ́ èèyàn yóò ti àkàtàkà tí ó fi jáde ni nature ọ̀tọ̀ náà fi dáhùn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tí mo wo nature tí mo wo Ọ̀gbẹ́ni Muyideen mo rí pé ọ̀tọ̀ náà bá fi dáa ó fẹ́ tó yẹ pé ó fẹ́ freedom ó ṣe gbogbo ẹ̀ ṣòro náà fi force out ìta bá sọ pé ká mọ mú lọ́tùn-ún lóṣèlú kálukú mọ mú wá yóò kàn mọ̀ pọ̀ náà ti má tà ní ọ̀rọ̀ ni ò ní níyanjú solution ní kẹjẹ káwọn èèyàn wá ẹ̀yin àgbààgbà tẹ bá ẹ̀yin jẹ tẹ láìkí pàṣẹbà gírígbè ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ láìkí ọ̀gbẹ́ni Muyideen ẹ bá wọn sọ̀rọ̀ kò ní ìdíkẹ bọ́ síta pé bóyá ẹsẹ fẹ́ yà ní fídíò àbẹfẹ sí láì bàbí nǹkan kan no ẹ bá parí ìtẹkẹ ẹ rí pé tọ pé à Muyideen o àtàgbàlá gírígbè o wọn ti parí ìjà wọn ti reconcile o àwọn tágbàlá gírígbè bá lè tún ṣe kinní kan kò bá dáa àwọn yẹn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò ṣe everything àwọn ọba Solomon gbogbo wọn ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò kí pásítọ̀ gba agreement àwọn pé wọ́n lè ṣe kó rọ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ káwọn náà ò sì kí ni kí wọ́n fi fún mídìí pé òkè ẹ wálẹ̀ síta fún ẹ tún ilé mi kọ̀ fún ẹ fírí ẹ ìyẹn sọ pé kọ́mọ̀ bá yín ṣe mọ́ ẹ fírí ẹ wá lé mi ẹ kọ́ fún agbáyin bá ẹ kọ́ lé mi fún ilé tí yẹn pé ọkọ̀ ìta ni àbí nǹkan kan lè ṣe wọn afẹ́ lómi náà ní fine tẹ́ ẹ bá ṣe ẹ́ rí i pé gbogbo ariwo bí ó sì kí ni gbogbo ẹ ó lọ sódò lọ́ọ́ mú mi gbogbo ẹ máa die down but tẹ́ẹ̀ bá kàn ṣe kíní yẹn ó kàn mọ multiply náà ní ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ó kàn mọ́ tó àti ojoojúmọ́ ẹ̀yin méjèèjì ẹjọ́ ní sábà béèrè fúnra yín o lẹ́yìn bá sọ pé ẹ̀dá kan wípé à lágbájá máa pẹ́ lọ́la tó sì kú gbọ́ mi ọ̀sọ̀pọ̀ padà ọ̀sọ̀pọ̀ pa lọ́la ó sọ padà yìí pé yóò kú lọ́la ó kú yẹn àmọ́ kó wá sọ pé yóò pa tó yẹ pé ọlọ́run ló fi sábà bí bó ṣe kú ìwọ ni wàá jẹ̀yẹ pátádàrà ti dú orí ìwé ìkànnì bọ́lá ẹjí ó ní wọ́n mọ̀ sí i pásítọ̀ abdulakẹ́fẹ́ ẹ̀ fún mi ìdí wọn ẹ̀ fún mi ìdí nǹkan tó lọ́ bá sọ wípé yóò mídìí ó rì ní yé ẹ̀yìn ẹ̀ tó rẹ̀ yóò rì ẹ̀yìn náà wú nǹkan tó ṣẹlẹ̀ ìjọ́sọ̀ fúlíṣẹ̀ǹtì ìyá kan wọn ni ó dá wákà wọn fi hàn yẹn wípé yóò lọ ni ìbẹ́ nìkan náà sáà kéré fún yàrá yẹn ló máa post ẹnìkan ló post fídíò yẹn a lè gbọ́ wípé alájọ́ orí náà sáà ti rí fídíò yẹn lọ́dọ̀ pé wọ́n ẹ̀pù ìyá yẹn ọmọ yẹn padà lọ sí ájì lọ́dún yìí ó wà nínú padà ìyá yẹn wípé yóò dé ájì lọ́dún yìí alájọ́ orí mìíràn lọ kọ̀ ọ̀ràn lọ dandan ìyá yẹn lọ bọ̀ tó rí pé wọ́n á fi alájọ́ orí yọmí sí sábà béèrè fún ìyá òun náà kí ni ó gba positive ó sì yẹ wípé táàbí burúkú náà tó bá fi èèyàn ṣe fún yẹn náà ni olóògbà negative wọ́ọ̀dù nǹkan tó ń ti nǹkan tó bá ṣe fún yẹn yẹn ẹni tó ń gbà fi wà sábàbí burú fúnra wa bí wọ́n ti sọ̀rọ̀ tábàdé ìwádìí ṣègẹ́ tó ń bá lè wà lẹ́mí síta yàtọ̀ sí church um, kùnbàmí kankan báyẹn kí wọ́n wá ẹ pé ẹjọ bẹ̀rẹ̀ ayé ẹ̀mẹ́jì lẹ́jọ́ ṣẹra yín ẹ̀mẹ́jì lẹ́jọ́ sórí fúnra yín bọ̀rọ̀ sí rí gbogbo àwọn tẹ́lẹ̀ kan sókè nìyí àwọn tẹ́lẹ̀ kan wọ́n wọ́n sọ pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń torí ẹni tó bá ga láyé àbùkù mọ́ wa káàkiri ni ẹni tó bá ga àbùkù mọ́ wa káàkiri wọ́n káàkiri kó mọ̀ sọ tiẹ̀ ni àà ah, ah, kíní kan kò rí bẹ́ẹ̀ àà ah, ni wọ́n gbà wọ́n ti kíní kan irọ́ ni gbogbo ẹ o olùkí wa rántí ọ̀rọ̀ kan fẹ́ fi pásọ̀ kan ṣẹlẹ̀ fẹ́ẹ́ ìjì lọ kì í ṣe wípé ó mọ̀ọ́mọ̀ tẹ̀ fún jìnnà o láti mọ̀ pé nǹkan tó ń kó dání mo fẹ́ yẹ kó ìgúrú ìsọ̀ tó fi tẹ̀ mọ́ ọsàn dúró wípé ìjìkẹ̀ ó ní ìjìkẹ̀ ni ó mú gbogbo ọsàn gbogbo èso ẹ̀ ó já wálẹ̀ tẹ́ ẹ bá kọ́lé mi fún mú ìdín ìyẹn sọ pé kó dín ọlá tọ́nà wọn bá ṣe fún yín kù kò lè sọ wípé kó bùkún kò lè sọ wípé kẹmí níbi tẹ máa dé aláyè láyè gbogbo kí ni gbogbo kí ọ̀rọ̀ yẹ kó ṣe kí n kó ṣẹ́tù kó lọlẹ̀ pátápátá èmi ò lè bú ẹnìkan o mo lè sọ pé ẹnìkan bọ̀ bó ṣe jẹ́ àtẹjọ́ ìmọ̀ kan ń wu àwọn èèyàn títí ayé máa ń sọ gbogbo ẹ̀ bí wọ́n ṣe máa sọ náà nìyẹn bàtẹ́ bá lè ṣì yẹn di pé ayé wọn sọ pé ah, ah kudos to you Pastor Agbala Gabriel ẹ fí ẹ bẹ́ẹ̀ ṣe fí ẹ yẹn kọ́ mọ̀ lọ ẹ bá lè tún lémi kọ fún wọn fine ọgbà yín bá gbé it's just a suggestion ní kí ẹ bí wá pé mo bí wá mo pàlàṣẹ àbí nǹkan kan bá lè mi mú wá bàtẹ́ bá lè ṣe ẹ di pé yóò bu ìkún yín gan yóò bu ìkún yín gan so ẹ mọ òun táyọ̀ pé àmọ́ gbà ìwọ lọ ẹ̀pù ẹ̀ náà lọ́sẹ̀ kílẹ̀ nìkan bẹ́ẹ̀ bá ẹ̀pù ẹ̀ tó ń bá sọ wípé ibi tó fẹ́ dé yóò dé bẹ́ẹ̀ yóò kù dé bẹ́ẹ̀ tó ń bá sọ wípé àwọn fẹ́ tánìṣe orúkọ yín ni àwọn fẹ́ fọ́ Gabriel wọlé tó ń bá sọ wípé àgbà Gabriel yìí pé rárá <laughs> pé kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ gbogbo láyé pátápátá wà lọ́wọ́ Ọlọ́run bá ní yẹ ká gbà lọ́wọ́ yẹ ká gbà fún kádàrá tó lọ máa kó yàtọ̀ kìnìún yàmọ̀ pé sábàbí náà wà kádà àti sábàbí àwọn méjèèjì jọ ń tọ́ra wọn lẹ́yìn tẹ́yà bá ti di mọ̀ yìí pé kádà ara ń bẹ pé olóńgbà náà lẹ́nu olóńgbà máa ń fi sábàbí olóńgbà máa ń fi sábàbí fún ẹ̀dá ni kí kádà àti kìnìún kó lè ṣe ìwọ̀nba láàfà ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìmọ̀ ìwọ̀nba láàjà lórí nǹkan tó wà nílẹ̀ ìmọ̀ so ìmọ̀ràn èrè fún Pastor Agbala Gabriel àti Ọ̀gbẹ́ni Muyideen ẹ̀mẹ́jì ẹjọ́ padà ẹ̀rì consign ẹ bẹra yín láti bẹra yín gan àsọ wípé èké tó bí wá pé kẹ ẹ ṣe ní um, láì fàbí kẹ ẹ yá no bàbá ẹni tó tí gbogbo bá sẹ̀tàn ẹ̀ lè sọ pé tọ̀ ẹ̀yìn àti mídìí àti parí ìjà wa ẹ̀dẹ̀ yọ̀ ó dá o àtúntò tí ń kọ́lé mi fún mídìí tọ́gbà yín bá gbé o ẹ bá parí ilé ẹ̀dẹ̀ àánú ti fáwọn èèyàn tó nígbà tí wọ́n tó ń kọ́ kẹ́ tó mọ display gbogbo fídíò no ẹ̀ rí i pé àwọn ayé máa yìn ín náà pẹ̀lú tí tí mo fẹ́ sọ ti kejì tí um, Alhaji Oríyọmí Hamzat mo wo fídíò kan láàárọ̀ yìí wọ́n sọ pé àwọn kan ń drag yàn àbí wọ́n fẹ́ mọ ọmú tí wọ́n náà màmí ẹ̀rọ kan báyìí something like that pé à òun ìdí àti ìyá ẹ̀ wá àtọ̀nà sọ pé káwọn èèyàn lé àwọn ya fídíò no kò yẹ kẹ́ ẹ lé wọn. tẹ bá ní kẹ́ ẹ wo ariwo ọjà èyí débi tí èèyàn lọ tẹ bá dúró lórí òtítọ́ yín tẹ ti mú mi pẹ̀lú òtítọ́ bó ṣe lè wò kí ọ̀tọ̀ pọ̀ tó ẹ padà borí wọn wọn ní Oríyọmí gẹ́gẹ́ bí orúkọ yín ọlọ́run ọmọ yọ yín lẹ́kẹ̀ mọ̀ yìí pé àdéhùn náà bá ló dé ń bẹ̀ yẹn pé a ó bóyá orí yọ yóò sì kéde yóò paasi àmì yóò fail nígbà tẹ̀sí kí wọ́n tẹ̀yìn mi máa ń jà ètò wáṣí kẹta tó kí ni wọ́n parẹ́ nígbà tẹ́tí lè gbé ẹ ti lọ bá gbàgbà gbé gbà yẹn tẹ́tí fẹ́ tẹ́tí tẹ́tí sẹ́tù má ta yẹn gbà yẹn inú yẹ kẹ́ parí inú yẹ kẹ́ gba glory ẹ pè é mú ìdí yìí báyìí báyìí báyìí ìjẹ́kọ̀ tán kò ní ìdí kẹ́ ẹ ṣe fídíò káwọn èèyàn rí no bàbá débù sáwà bá yín tí mo wo fídíò yìí náà tó wá bá yín lọ́fíìsì tẹ̀ tó jọ sàwádà ẹ pàgbà débù ẹ̀ náà bàbá yìí náà ti jọ ṣe é bàbá bàbá yìí ẹ máa parí ìtàndẹ́gbẹ́ ti jọ sí lẹ́ẹ̀fì ti tàn tó ẹ̀ka náà ti pé tọ̀ àti fídíò àtàgbà débù àwọn èdè kíni wọ́n ti jọ parí kíni ló bá tán onídìí kíni yìí onídìí ariwo akẹ́kọ̀ọ́ máa pọ̀ náà àwọn kálukú àwọn kálukú ọmọ jáde lóríṣiríṣi ẹlòmíì kọ́mọ̀ sọ̀rọ̀ máa rò bóyá kó nífẹ̀ẹ́ yín kó nífẹ̀ẹ́ yín o kò ní kó lè kókó ọgbọ́n kó lè bá trend àbí àìsàn ti kíni kan ò dàbí nǹkan bá ti mọ̀ pò ẹ̀ náà bá mọ bí ó ṣe gbé ń kálukú níbi tó ń lọ onídìíkẹ́ ilé wọn onídìíkẹ́ ilé wọn wọ́n ti mọ̀ pé yẹn làwọn ilé wa bá tẹ̀lé yanjú ọ̀rọ̀ yẹn ẹ̀yìn oníwòtárí wọjà nígbà tó ti pé níjọ́ tẹ̀lé gbéṣẹ́ pé fẹ́ mọ̀ ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ìṣèpá àwọn kan ló pè ní pé àkẹ́rẹ́ mọ̀ ṣe ó wù yín lọ́kàn ni so ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ti ní determination rẹ̀ ti nípinnu wípé kíní yìí o mo fẹ́ ṣe ẹgbẹ́ kan pariwo rẹ yín ẹyin ẹjú kìíní tán gbogbo tó àwọn ìwà pé orí omi alábòsí ni orí omi èèyàn burúkú ni ẹ mọ̀ wò yẹn tí bó ba tó rí yín tó mọ̀ yín tó mọ̀ yín tí bó rí inú yín physical balance kọlọ́nù bá fi dájọ́ náà àníyàn tó kálukú fi ṣe nǹkan ló bá fi dájọ́ àníyàn nǹkan téèyàn ṣe ló bá fi dájọ́ kì í sáwọn ni wọ́n dá yín lẹ́jọ́ àbámọ́ ń pòwe kan wọ́n sọ wípé àràkí olóore ó jìn sí ọ̀fìn àbí àwọn oníkàkà olóore ó jìn sọ̀fìn mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìyanu àbí something like that ẹ̀dá kọ́ ni ó dájọ́ ẹ̀dá lóun bá ní ó dájọ́ gbogbo wa àtàgbàlá Gabriel àti orí adájọ́ Yomi Hamzat àti ọ̀gbẹ́ni Muideen ẹjẹ ń kálukú sí kí ni ẹjẹ kí gbogbo um, alájí orí Yomi Hamzat ẹ dá sí ọ̀rọ̀ yìí ẹ yanjú ẹ̀ tán ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ parí ẹ̀ níwọ̀n tó dé wà pẹ̀lú yín kò ní fi yín kalẹ̀ orúkọ tí àwọn òbí yín sọ yín lẹ́yìn náà ò sọra ọmọ aráyé ò ní táwọn èèyàn sọ àbí nǹkan ẹ mọ́ wò yẹn tẹ bá yanjú ẹ̀ tán ẹ̀ wá sí kí ni wọ́n pé à bá bí sí ń lọ wọn lè fẹ́ mọ ṣóòṣì gbogbo ẹ̀ oríṣiríṣi àwọn náà ni ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n dàgbà pé èèyàn fẹ́ wo fíìmù wọn á kó polówó tó pọ̀ sí i à ní ìdè polówó wọn máa wọ́n á fa sọ́ọ̀dù ẹ̀ dànù ni wọ́n àtúntò ti ra gẹ́wọ̀n fọ́ wọn fa sọ́ọ̀dù ẹ̀ wọ́n á táìmù ìgbà yẹn láyé ìgbà yẹn wọ́n tẹ táìmù wọ́n kàn gbé fíìmù yẹn fò ní gbì so ànídìí wò pé nígbà tẹ pé dáwọn tẹ pé orí Agbala um, Gabriel ẹ pé Muyideen ànídìí yẹn ẹ yanjú ẹ táwọn wá pé gbogbo ẹtíṣẹ́dù tán ẹ kàn ti fídíò gbéra tọ àti Muyideen o Agbala Gabriel o wọ́n ti ṣe kí ni wọ́n ti yanjú ìjà wọn o ẹ ti parí everything o ẹ mọ̀ gbọ́ ariwo ọjà focus bí táwọn gangan ni kẹ́ mọ̀ ti kí ni ẹ mọ̀ focus ẹ pé àwọn méjèèjì ẹ yanjú ẹ lára wọn ìtọ́rọ̀ tó bá wà ń bẹ́ẹ̀ ẹ sọ fún Agbala Gabriel ìtọ́rọ̀ tó bá wà ń bẹ́ẹ̀ ẹ sọ ẹ mọ̀ gbé sí àgbáyé ó jẹ́ secret form ẹ kàn á síbẹ̀ láti kó gbèdéke ń ṣẹ́jú tán then ẹ àná ìgbẹ́tọ̀ wọ́n ti parí ìjà wọn o bàbá bàbá bàbá yìí o but Abba Gabriel mo ti rántí yín tẹ bá lè gbà mọ̀ràn yẹn kò bá dáa tábàgbára wà fún yín ẹ lọ ṣe bẹ́ẹ̀ mo tábàgbára ò sí tọ̀ ìmọ̀ràn ni òbò tẹ́ ẹ bá ṣe ẹ̀yin ó rí i pé ayé ó yè é gbogbo nǹkan tí àwọn ẹlẹ́yìn pàtó tó lọ sọ ẹ́ rí i pé ara àpọ̀nkálukú sì kí àpọ̀nkálukú ó jà gbogbo ó olúwa pẹ̀lú wa o ọlọ́wọ́ wà pẹ̀lú wa o ìtẹ́dá ó bá dé ẹ̀dá ó dé bẹ́ẹ̀ ẹ̀dá kan máa sọ pé pé àti ó bá jẹ́ mi tí ó bá jẹ́ mi tí ó bá jẹ́ ayé rí èèyàn ni wọ́n fi ń béèrè èèyàn táyé ò bá rí èèyàn wọn á tún wẹ́ lómi o ọlọ́wọ́ nífẹ̀ẹ́ lómi ṣe èèyàn Àgbàlá Gabriel adájọ́ Yomi Hamzat ọlọ́wọ́ ní borúkọ yín jẹ́ orúkọ yóò sì máa ború kìkì yín tọkàn yìí kò ní wọ̀kùn ọlọ́wọ́ gbà fún wa o ire o.